أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نادانا للذكر أيام الجمعات وأشهد أن محمدا عبده ورسوله وصفوته من خلقه صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا عباد الله مما لا شك فيه في مثل هذا اليوم الذي يجتمع فيه المسلمون من كل أسبوع لأداء صلاة الجمعة امتثالا لأمر ربهم سبحانه إذ يقول يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع الصلاة للجمعة عباد الله فرض على كل مسلم ذكر بالغ عاقل مستوطن ببناء ليس بينه وبين المسجد أكثر من فرقة وهذا اليوم شأنه عظيم إذ فيه كملت جميع الخلائق وفيه خلق آدم وفي يدخل الجنة وفي يخرج منها وفيه تقوم الساعة كما ثبتت بذلك الأحاديث الصحيح أو الصحاح وهو يوم جليل فضلت به أمة سيدنا محمد صلى الله عليه وسلم على سائر الأمم أخرج البخاري ومسلم رضي الله أخرج البخاري ومسلم رحمهما الله عن النبي صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد فجاء الله بنا فهدانا الله ليوم الجمعه فجعل الجمعة والسبت والأحد وكذلك هم التبع لنا يوم القيامة نحن الآخرون من آل الدنيا والأولون يوم القيامة المقضي بينهم قبل الخلائق فيوم الجمعة أفضل الأيام وهو أول يوم من أيام الأسبوع لا آخر يوم كما يظن البعض وهو يوم عيد المسلمين أخرج ابن ماجه عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين فمن جاء إلى الجمعة فليختصر وإن كان عنده طيب فليمس منه وعليكم بالسواك بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياك لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي أمرنا بالتزام الجمع والجماعات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا

oore tí a rí lọ́jọ́ jímà òun gan tó dá ọpẹ́ lé lórí ọjọ́ tí gbogbo àwa mùsùlùmí máa ń kójọ lọ́jọ́ òní ní gbogbo ọ̀sẹ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ àfẹ̀yítẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó sọ pé òun pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ idha nudiya lis-salati míyà omi ìjọmọ́ gbogbo ìgbà tí wọ́n bá pè yí fún un lọ́jọ́ àkójọ tí sọjọ́ jímọ̀ ọlọ́ọ̀ni fásitì àwọn ilẹ̀ ẹ sára sàṣà ẹ kájú ẹ lọ síbi ìrántí ọlọ́run ọjọ́ ìrántí ọlọ́run ni ọjọ́ òní sáwọn kí irun ọ̀pá méjì tọ́jú ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí ọ̀ràn èyí sọ̀rọ̀ àyàn fóbìnrin ṣùgbọ́n tó bá wá a lé obìnrin ní jimá látàmúnáwó ìmá aláhi masájidàlá anábì ni ẹ kọ̀ fáwọn ẹrú ọlọ́run obìnrin tí wọ́n bá wá léèsìn ẹ má pè kí wọ́n má wá ṣùgbọ́n jimá yìí ṣe ọ̀rọ̀ àyàn fún wa. ọkùnrin lọ́jọ́ ra yà fún tó nílà akáyẹ mustapson bìbìnà tó sì ń gbénú òlú sì ń gbénú òlú tí jímọ̀ òjìnà sí kọjá ń tá a lè pè ní mẹ́ẹ̀lì mẹ́ta tọ́ba ti ń ju mẹ́ẹ̀lì mẹ́ta sí mẹ́fà lọ kó tó kan jímọ̀ òun làwọn àfẹ́ẹ̀sì tó gbà láròjàrí fún un òun ni kó tó lè gbà wípé jimá èso ara yẹn fóun torí bí tóun ó ti kan jimá tóun ti lè rí jimá kí ọ̀n lọ bíi mẹ́ẹ̀lì mẹ́fà wọ́n ní tọ́ba rí tọ́ba torí eléyẹn tí ò fi lọ jimá wọ́n gbà lárúgba rẹ̀ ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tá a bá pè ní ọkùnrin ó ti bàlágà ó ní làákàrè tó sì wà ní òlú. àgbẹ̀tí yẹn bá wà ní ìlú lè jìnnà ti tó mẹ́ẹ̀lì mẹ́ta ọjọ́ jímọ̀ yìí ọjọ́ tó tóbi ni tí bá lọ́jọ́ owó lọ́lọ́run parí ẹ̀dá gbogbo ẹ̀dá ọjọ́ jímọ̀ ni ọjọ́ jímọ̀ yìí olọ́lọ́run Adam ọjọ́ yìí náà lọ́lọ́run fi sínú ọjọ́ ni. ọjọ́ tí wọ́n tún yọ kúrò lálìjánà ọjọ́ jímọ̀ ọjọ́ jímọ̀ yìí kan yìí náà òun làlìkì àmọ́ ọlọ́wọ́ bí àwọn àdísì tọ́lá láàfíà ṣe gbé wa fún wa ọjọ́ tọ́lá gbogbo àlèwúmọ̀ òun lọ́jọ́ jímọ̀ ọjọ́ ọdún ní àlùfáà wa àti yóò ọlọ́run kọ́ bá ní ẹ̀wọ̀n wọ́n ní aṣíwájú ẹ̀dá anẹ́lúwà Muhammad ọlọ́run fi ọjọ́ jímà òfin àwọn tí ń ṣáájú wa ọjọ́ tọ́lọ́run fáwọn Yahudi òlọ́jọ́ àtìdì ọjọ́ sátidé ìwọ̀ ọjọ́ ọ̀la ọjọ́ hajj irú ọjọ́ ọ̀túnla ọlọ́wọ́ bá wà mú ọmọwádé fàhàdánà lìyà òmìnir jùmọ̀ ọjọ́ jùmọ̀ lọ́jọ́ ọ̀sìn ọ̀sẹ̀ tí a èsìjọ sunday ọjọ́ alàdìjúmọ̀ àtàwọn sọ́tù wà láàt Allah ana wa ta'ala ọwọ́ apin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí fún Yahudi Nasara àtàwọn mùsùlùmí ṣùgbọ́n tó bá di jọ́ wọ́n wà á máa tẹ̀lé èyí tọ́lọ́ fún wa tọ́rọ́jọ́ Jímọ̀ lọ́lọ́run Subhanahu wa Ta'ala ló dùn gbogbo àwọn ọjọ́ kódò la lè pè èé ṣe ìkáyẹ ọjọ́ báwọn míì ṣe máa ń rò ó aṣáájú wa sọ́lá bùnú abá ni yọ́nú sí i ó ní ànábì sọ fún wa wípé ìnà ààzọ yẹ́ò ọjọ́ òní tí sọjọ́ jímà ẹ̀yìn gbogbo mùsùlùmí wa ní gbogbo ẹni tí ó bá dìde fóhun fẹ́ lọ jímá ọjọ́ ọdún ni ó ya wẹ̀ wẹ̀kọ́ tó wá sí jímá kódà wà ní káàdà ìdáwó tí ibẹ̀ ya níbẹ̀ èèyàn bá ní àwọn àkóró oòrùn nílé valiyamẹ́sùmínú kọ́ ya fi para ó tó wá kódà ní wà sí aláìkò bí ti wá ẹ máa rún rí dáadáa ẹ̀rùn rí eléyìí fi yí wa ọjọ́ jímọ̀ ṣe pàtàkì tó àwọn ẹ̀kọ́ yá yìí jùrọ̀ mọ́jọ́ jímọ̀ tó yẹ kí mùsùlùmí mà láti máa kíyèsí ọjọ́ jímọ̀ wọ́n ní ká máa ti palẹ̀ rẹ̀ máa láti yọ àlàmísì ní ká ti máa palẹ̀ jímà má ògbò tí ó di alọ́jọ́ jímà ká ti yẹjú ẹ̀ yóò délé já lọ kírun ká mọ́ fi ọjọ́ rẹ̀ àjò wa sójọ́ jímà gbogbo tá a bá fẹ́ ṣe ká ti máa parí ẹ̀ sí ẹjọ́ àlàmísì sálẹ̀ jímà alẹ́ jímà afẹ́sì mọ́tótó ni ká fi síjọ́ náà agé ìkaná afa àwọn àrùn tí wọ́n ní apá kúrò lára ẹ̀ káfíńtálẹ̀ alamisi wàkẹ́tùlù fìyàbà alẹ́bí alùpàṣẹ wà fìyà ó dà ká tìfọ́ sọ́dá fẹ́ wọ ọjọ́ jímọ̀ lẹ̀ ọba àdójọ́ jímọ̀ làáwẹ̀wẹ̀ jímọ̀ wọ́n yóò tẹ̀sẹ̀ yànnà ó yẹ tẹ̀sẹ̀ yànnà náà káfí sọ gbogbo oorun tá a lẹ́tọ́ àti fá irun túbọ̀ mú irun mú irun abíyá irun pamọ́ abẹ́ ká máa mú kó lọ́jọ́ jimá ọ̀yẹ̀ sáà ọ̀nìkarùnrin sórí ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo oorun gbogbo àlùwàlá ní a a máa rìn fún anábìnrin tí ẹ bá ṣe pé mọ̀ ń bẹ̀rù kọ́ máa ń nìyí ìbá payín láti pé gbogbo òun ma máa kí pátá oníkẹ́ máa ronú fún. wọ̀yàtà tó yà káwà ń kó olóòórùn tó dá káfísára wọ̀yálùbá tó sí ààbẹ̀ lọ́jọ́ jímọ̀ èyí tó bá dánú aṣọ wa ni wọ́n fẹ́ káwọ̀ ìṣúdá bá lòdì olókùú àwọn àlọ́wọ́ èyí tó dánú aṣọ amúdùlá kọ̀dé sí lòdì olókùú nù wa gbogbo èsù náà òde ìyàwó òde lẹ́sìsí àwọn òde àlùbáríkà táwa lọ́nu àbò tó ń lọ ọlọ́mọ o ẹnu tí wọn kálukú wa ní pé ìlú kú ká sín kágbédé nu sàárè á ti padà báwọn ọlọ́mọ palẹ̀ tí a má gbogbo ìṣe ẹ̀sọ́ ló kọ sáyé tó kó tì ọgbọ́n kó ní lọ́dọ̀ àwọn àfáà kan fìdáwọ̀ kan ilẹ̀ pé ìje ìjọ ògbẹ ọgbọ́n àti kó kẹjẹ ni gbogbo ọ̀tọ́lọ́n bá ti fún àmàfìsí lọ́hùn àwọn ọ̀sọ̀tọ́ dá ọ̀wájímà òkùsè bá dà a máa yọra lọ bí tọ́lọ́wọ̀ fẹ́ o lọ́jọ́ jímà láyà takátọ̀ rẹ̀kọ́ bá náà wọn gbogbo wa ti máa dé kí máa ọmọ ìjẹ̀kọ́ ọmọ dáwọn èèyàn létí kàkọjá léwọ̀n ọmọ sábà tẹ̀lé bí wọ́n bá tún ti yí olóyè tàlópa àdínì ìbásọ̀rún ṣùgbọ́n àdínì àwọn owó sì dé ká ìmọ̀ sáàtì yọ́ sàgbà pé pò ti tó lóyè ọ̀rọ̀ ẹni pé wọ́n tó kò sáàbù wájú wọ́n ti bá fàyè tiẹ̀ náà lẹ́ wájú pé tún mẹ́ta sọ̀rọ̀ ìdí súnmẹ́yìn balógun dídé àyè balógun ló ẹni retí wọn máa ń gba àyè lẹ̀ fún mọ́sáàsì èdè ìyàrá ìyàrá tí ó ti dé mọ́sáàsì èdè fún àwọn máa gba àyè lẹ̀ fúngbà tí wọ́n máa ń gbé ọmọ lọ́sibítù kábíkọ́ ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ o ẹ bá nípa àyè lẹ̀ fún ìyàrá kọ́hùn inú omi tí èèyàn kán tí èèyàn kánjú kánjú pé kí n gba wájú ń bẹ̀ ní mọ́sálásí wa káyọ̀ ṣùkú òbúlé rìjà àwàlùwà ànábìlẹ̀ tó lóore fọkùnrin ní gbogbo sáfù ìsàfùwájú wàlá kúrúbà lá àwọn àfẹ́ ìsìngbà pé kò sí ìlà ìbára fìlìkúrúbà ẹnì kéré sọ pé mo yọ̀ǹda rèé fẹ́yìn ibi tó ẹ̀kẹ́ ti jọba ládá àjọjà fún ni ìrẹsìgbà wà wípé bàbá wa bá sọ ẹ máa fọwọ́ ètí jẹ́ ọ̀yẹ̀wò ti dé bàbá wa lága wọ́n á dìde bẹ́yìn ẹ máa ọ̀yà ẹ̀sọ́ bá ẹ̀sìn ọ̀yà ni èsì jàǹdà sínú kakọ́kọ́ bá ń bẹ̀ èsìgbọ́n lọ ayọ́dé lẹ́yìn lẹ́yìn tí wọ́n wà máa wọ́n máa fi là àìsí ìjẹ́pẹ́ sì yé a ní nígbà jẹ́ kó súnwọ̀n tá a sì fi ń wàwé èèyàn tá a fi fi ń doyè kéèké tọ́lọ́hùn òsùnwọ̀n tá ẹni tá rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ilà fi ń doyè lálẹ́ rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ kéèké ẹni tó súnmọ́ lọ́hùn ẹni ó súnmọ́ lọ́hùn òròyè mọ́tàkì òròyè o wọ́n bá fi doyè ìmìjẹ́ lè fi jẹ́ ní oyè mọ́tàkì àdánwò tá a kan náà ọjọ́ jímọ̀ òun là ń kí àwọn ọlátọ́wà ń bẹ̀ wọ́n ní àwọ̀sọ tó dáa làbádébẹ̀ kó sì máa máa dáwọn èèyàn kọjá máa tẹ̀jìká wọn mọ́lẹ̀ lọ sí sáfù wájú èèyàn máa dùn kó tètè dé ni bí a ti sọ fún àdísì tí ó fi yé wa pé bí wọ́n bá ti wọ́n mọ́ sáà sí wọ́n mọ̀ kọ́ fún wa máa kọlá dálẹ̀ ó sì máa fi bí oore ẹni tí wọ́n fi ládà sí ẹ̀fí ràkúnmí ńlá bó ti lè dìde sí ní o ẹni tí wọ́n fi ládà sí ẹ̀fí rí màálù bó ti lè dìde sí ní èso kòyè ni wọ́n fi máa fún yàn ẹni tí wọ́n fi ti ẹ̀fí àgbò bó ṣe yára dé mọ́ láti olówó ṣe wíwú bí ẹni tó jẹ́ pé láàrín ẹ̀dí ẹwọ́ sì fún ládàlú náà ẹ̀ẹ̀kan lè fi wé tó rà kún mí ní ẹni tí ó sì gbà tí ó ẹyin ẹdí ẹ tàbí ládàtọ́ lẹ́nu òtítọ́ tí ó ń price tán sí níbi ẹyin bàbá yìí ti gbà kò tún sí kò sí price mi lẹ́nà wọ́n kò fáìlì lẹ́yìn wọ́n bàládà kó kí jímọ̀ o ṣùgbọ́n wo oore tí wọ́n ti pín wọn kò ní sí ọ̀lọ́ kò sí bá ń wá níláyé ìjú ládà lọ owó òṣèré náà bí a lọ ládà iná ìjọba kan fún àárín ọlọ́run ṣàánú wa o ọ̀nà ọmọ máa ń dáwọn èèyàn kọjá ibi sáfú bá pa ọ̀nà ni ó tò sí ilá sàkúnà fọ́rjà àbútọ́ ọba rí ibi tọ́ sáfò wájú àyè sáfò wájú ń bì tàbí ó sì ẹ̀yà kúnà ìmáàmà ni ó yóò tí ń lọ wájú tí ó ti kírun sàkúnà sáfì mi ìbẹ̀ tí tí ọ̀sá ní iwájú tí máa mú lè gbà wọ ayé ẹ̀ rákòrò náà lè tó pẹ̀lú àwọn èèyàn gbọ̀ bá dásìkò náà pọ̀ sí iwájú wọ́n ní tí bá ń dá wọn kọjá rẹ́pípò tí masáàsì wà nìyẹn ó lè má lẹ́sẹ̀ ṣùgbọ́n tí ọ̀bá rí bẹ́ẹ̀ kí èsì pọ̀ fẹ́ bọ́ sáfù tó sáfù wájú tó ń dáhùn èèyàn kọjá tó ń fọwọ́ mọ́ léjìká wọn ni wọ́n máa kẹsẹ̀ fún ọ. tòró kò ń ra ó ti lè jẹ́ kó síkìrì kan ní í ṣe lọ́ọ́ lọ́fọ́ ọmọ olùfijọ́ gbàgbé tí wí ó tùjọ́ ọmọ wọ́ ọ́ darí ọkàn ẹ̀kú òbí ẹ̀sìn tí ń ṣe wàlá yẹtẹkẹlẹ màtínà àlùkùtùbà èèyàn bá fẹ́ gba aládá tí ó kùn rẹ́rẹ́ lọ lé lọ́jọ́ jimá ìsọ̀rọ̀ nígbà mọ́mù bá ń ké túbà lọ àbọ̀ àbó òrèrà kọlọ́mbà ti yọ́nu sí hàn olójì sí ọlọ́run sọ pé mọ́tà wọ́tà ẹni bá sàlùwàlá fa ahsana alwudu ó sì sàlùwàlá yẹn dáadáa thumma ata aljum'a ó sì dìde wá jímà wa ansaka ọ̀tẹ́ ti gbọ́ túbà ọ̀dákẹ́ láì sọ̀rọ̀ gufra lahu ma wa bainal jum'a wọ́n darí gbogbo ẹ̀fẹ̀ tó ọba tẹ̀ látòlì jímọ̀ tí ń bọ̀ ọlọ́gbọ̀n wọn ma darí ẹ̀jẹ̀ kódà anábì tún yá àyà wọ́n tó ọmọ mẹ́ta mọ́ lẹ́yìn jímọ̀ tí ń bọ̀ ó tó kújọ́ mẹ́ta kún fún darí títún fi ń dó harahara a fi ń gbọ́ kẹsẹ̀ kọ̀sọ́rọ́ bẹ́yà kẹsẹ̀ ló tún tí tó fi ń dí àwọn èèyàn lọ àdájú ní fakọ̀délága ó ti kákàtó ó ti làgá ó ó ń tìyín nínú àdíjì ní ó sì ní ẹni bá ti lé tó ti lé kákàtó fálà àtàlà kò ní jímọ̀ ọlọ́run kó ṣàánú wa nínú àdísì míì onímọ̀ ẹni títẹ́ sọ́la yóò mọ̀ lùjúmọ̀ anábì ní gbogbo ẹni tó bá mú ẹni tó ọjímọ̀ wà mẹ́sà tí ìmọ̀ra àti nǹkan ànàláha tó sì mú nínú olóòórùn ìyàwó ẹ̀ ẹ̀fọ́ obìnrin náà máa ní gbogbo nǹkan ọ̀ṣọ́ bá ń lé tó fi ara ẹgbẹ́ ìyàwó ẹ ní wà láti sàmì sọ́ọ̀lì fìyà bẹ̀ ọwọ́ ìtọ́ dánú aṣọ ẹ tó máa lábẹ́ ẹ̀ sàkátàrí kọ́ ọ̀bà náà tó sì máa dáwọ́ láwọn èèyàn léjìká lọ síbi tó ti tó sáfú wàlàmùyálùkì ìndàlùmọ́ ìzọ̀ tó sì máa sọ̀rọ̀ tàbí máa dí útúbà lọ nígbà tí wọ́n ti útúbà lọ anábìnrin káàdà ti kàfàrà sálì máa bẹ̀yìn náà wọ́n wọ́n pè wọ́n fi jímọ̀ tò ní bọ́ọ̀kì àhádànú gbogbo ẹ̀fẹ̀ rẹ̀ di jímọ̀ tó ń ومن لغى وتخطى ركاب الناس كانت له ذعرا ọlọ́mọ sàlàyé sànù wa nínú tí wọ́n fẹ́ fún wa lọ́jọ́ jimá òun ni àtàbùkìr kájẹ̀sì máa wá jimá ẹlòmí ìmáàmù yọ máa retí bismillahir rahmanir rahim òun ma imam ní sọnù wọn tètè máa wá jímà lọ́jọ́ jímà àwọn ká bẹ́ẹ̀ àwọn sàábẹ̀ tí wọ́n máa níbi tẹ́ ń gbé o sáájú àwọn àdùsọ́fà wọn níbi tí wọ́n ń gbé òun ni gbàtà nàbí títà ń dààmú lórí àwọn àgbọ̀jẹ̀ àwọn fọ́nì ya sùúrù máa lọ́dún ya ẹjọ́ òun náà rọ́bà òun bíláàsì ọ̀lùgàdà àtìkọ́. ẹjọ́ òun náà rọ́bà òun wọn tó ọba wọn ní àárọ̀ ni àti nírọ̀lẹ́ wọ̀lá táàdù ka ánìhùn ọlọ́run níbi ànábì wọn gbójúkò lọ́dọ̀ wọn àwọn ní lọ máa jókòó sí lọ́rọ̀ àwọn tí wọ́n rántí kọ́mọ́ jẹ́ pé wọn náà àwọn míì ọmọ wá kiri torí ìdù sí iná tẹ̀lé dúnìyà ayé àdá ayé ti gbé ọ lọ àwọn ìwọ náà darapọ̀ mọ́ lọ́dún rẹ̀ àná ìmọ̀ dàrú ẹ̀wò. àtọ́jọ́ yí pé àtìpá kọlùbá ohun máa ń ti náà àti fọ́ wọn nú kó o níbi ìrántí àwọn ọlọ́run ọ̀rántí wa mọ́ ayé nìkan ní amúra sí ayé òṣùwọ̀n owó lọ́sàn-án lóru ẹlòmíì bọ́ ọba dé lálẹ́ ni ọwọ́ àjẹ gbogbo òru pọ̀ eléyìí tún gbìyànjú ó ti kí ni kàǹpé lọ látàárọ̀ kàǹpé ayé lórí àgbékalẹ̀ tí ẹ ń gbékalẹ̀ sí èsè tọlọ́hún ẹlòmíì ti bá lọ látàárọ̀ dalẹ́ ń gbọ̀ bá wá dé tó jẹ́ tọlọ́hún lọ́wọ́ àmọ̀ ìjẹun pọ̀ ṣé sáà mú lọ bọ́lọ́hún ọba wa béèrè pé kí ló mú ọ tó òfin kírun láti kọ̀ká ilá kọ̀ká zírì kọ̀kí mọ́sírìbì iṣẹ́ ìlọ́bá ọwá ń jẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọ́n nítorí ọba dẹ́dà àtàtẹ̀ ẹlẹ̀ kọ̀lásùsí lójú ẹ ohun tó bó jèrè ń ẹ èyí tẹ̀rẹ̀ jókòó tì tọ́lọ́ ní ọwá kéré ẹ̀ ẹjá wo bá ti ń sílẹ̀ ayé wa o ẹjá wo o ànábì láwọn tí ọlọ́jókòó ọlọ́run láwọn tí ọlọ́jókòó nù àwọn alùsọ́fà àwọn bẹ́ẹ̀ nígbà abádébẹ̀ ni pé ká má máa pẹ́ dé mọ́sálásí lọ́jọ́ jímọ̀ àmọ́ wọ́n má jẹ́ pé ládàá tá máa gbà yọ kéré tí ò ní tó nǹkan ọlọ́run ṣàánú wa o nínú àdísì ní àbó òdíra náà lọ́gbà wá àyùsùsọ́nú ọ̀rọ̀ tùmákàdìsì ó gbé jáde ànábì ní mà ní kí sátàlá yẹ́ ó mà ní túmà sọ́lọ́lómi lè máa wò pé ìwà tún lè níláàdá ẹlẹ́yìn ìwọ́n bọ̀ bá gbọ́ fánàbí ló wí àmà wò bá mà ní ànábì náà yá ànábì ní mà ní kí sátàlá yẹ́ ó ní túmà ẹni bá wẹ̀ lọ́jọ́ jímà gúúsùlà ìjànà bàbá òsè wẹ̀wẹ̀ jẹ́nàbà ní o èsè wẹ̀ kọ́ ọ̀rọ̀ mi owó sí ara káwù bí bó ṣe máa ń wẹ̀wẹ̀ jẹ́nàbà yẹn ìwé òfin bẹ́ẹ̀ náà ló wẹ̀wẹ̀ jímá tọ́ ọba wẹ̀ súnmọ̀rọ̀ àfisà àtìlúwùlà tó tètè lọ́ngbà àkọ́kọ́ lọ sí jímá anábì nípa ka anna máa kọ̀ rábà tó jìnà àfọ̀ ńlá dẹ́ni tó para fún mi nígbà téèyàn fojú dira fún wà máa rọ́ àfíṣà àti sáníyà ẹ bá jẹ́ pé ń sásìkò ti lọ òun lòun tó wá jí máa wákà kọ̀rọ̀ bàkàrà ládẹ́ni tó fi màálù tó fi pètọ́ra àánú òun láfọ́ ẹ bá mú ẹlẹ́kẹta akran tó wàmọ́rọ́ àbísà àrọ́bíà ẹ̀dọ́ pé pòkẹ́ni ló mú kọ́kà ánàmá kọ̀rọ̀ bàdà jájà lẹ́lẹ́dì ẹnu ọwọ́ ni wàmọ́rọ́ àtọ́ àlàkánísà ní ẹ̀dọ́ ló mú kọ́kà nígbà tó fẹ́yìn torí àánú ni ní àjọ lima màláìka gbogbo màláìka tí ń kọ́ ládá àwọn náà ti jókòó wọ́n ti pa fáìlì wọ́n ti padé lórí táwọn náà wá gbọ́ náà wá gbọ́rọ̀ ọlọ́run lagbọ́dọ̀ fi tún gbogbo mọ́sáàsì mọ́sáàsì ẹ̀sẹ̀ fi tẹ́ sọ di ọjà ọ̀rọ̀ màláìka mẹ́mẹ́ tí wọ́n fẹ́ wá gbọ́rọ̀ ọlọ́run ọ̀sàgbọ́dọ̀ àdìsí ètò táwọn aṣọ mọ́sáàsì di ilé ọjà táà ní gbọ́n fi mẹ́tì ọlọ́run ilé ọlọ́run ni mọ́sálásí báwa ti wà ń bẹ màlẹ́kà náà ń wá gbogbo màlẹ́kà tí wọ́n ń bá ní ṣe lórí ilẹ̀ tí ọ̀rẹ́ bá ti jẹ́ múmi ní títẹ́ àtà àṣàrà mọ́kàndínlógún ní kálukú lóòrùn àmàlẹ́kà gbogbo omi ọba tí lọ tó jẹ́ tọ́lọ́run wọn bọ̀ wọ́ ibi tí ọba dá àwọn àbọ̀ ọlọ́ kódà bọ́ ọba ní tí ọ̀dá lé àwọn kan padà náà màlẹ́kà wọn a máa tẹ̀lé ọ bí ajá bí àwọn àwòrán káwòrán ọba ti ní lé àwọn tó ní kẹ́lú wọn wọ́n máa padà ilé ìtẹ́lẹ̀ yóò ṣe wọ̀ àwọn àtajá lájọ wa máa òun lájá èèyàn bí ajá tí ó ń yí nínú ajá àmàlẹ́kọ̀ọ́ kó wọ́n ló lè mọ bájá yí àwọn òní táwọn iṣẹ́ ń tà wọn àtàwòrán káwòrán ẹlòmíì tún gbére lé tí lọ bá débẹ̀ ń gbé ojú fífọ́ tẹ̀ ń lójú lílà aburú ní sì mú wá tí lọ́kọ̀ àfèrè àwòrán gan ní ẹ̀ yóò gbè àwòrán lásán lẹ́ẹ̀bá ṣe tọ́bá kú bí pé wọ́n yà sára owó tó rí tó fi ṣe inú àwòrán lè kù lára tó kírun tọ́lọ́wọ́n ẹbà jẹ́ kọ́ bá kú bí kí ni owó pẹ́pẹ́tọ́ ọba lọ ọjọ́ jáde okó lẹ̀ wọ́n lè jí òun ló lè kú lára wa tàbí lè kírun pẹ̀láwòrán tọ́lọ́wọ́ fi kó wọn bá àbúgbọ́dọ̀ sọ́ra débi wa sọ tá máa rà ọmọdé pa máa ra sọ tá ó lè ra máa sọ sáà ọgbọ́dọ̀ tí ronú ń filẹ̀ pé gbogbo orí mi ẹ̀kọ́ lọ ní màá fi ṣe ajẹ́kọ́sọ̀wọ̀ ọ̀bá ti mùsùlùmí lára múnu ọ̀dà kí wọ́n da lẹ́lẹ́gbẹ́ òpé ẹ̀rọ tèmi máa jẹ́ wọ́n mọ̀ sí ẹ̀ jẹ́ wọ́n da tó ń ṣe máa ẹ̀rọ tèmi máa ti yín ẹ̀sìn tèmi tèmi gbọ́yé kọ̀fà yẹ́rọ aṣọ ilẹ̀ ti bá yàn bá wá mú mi o àjọ̀rà jẹ́ wọ́n mọ̀ ẹ̀sìn ẹ̀ kò síjà bẹ́ẹ̀ kò síjà ìtànṣe lọ́rùn ju ìtànṣe láyé ìlọ a sì lọ àbí akọ̀ àbá nílọ a lọ èèyá ní okù díẹ̀ alùkúwó múra tó gbà wọ́n àbátà àjọ́sẹ̀ dáadáa bí àti nínú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ wa tó kéré sí ajẹ́ ti lọ inú mọ̀sáàsì yàbí ò sí ní ẹsẹ̀ lọ yàtọ̀ yọ kàwa náà àwa náà lọ tiláwà á mú lọ bọ́lọ́hùn òlà gbọ́dọ̀ máa sálùkà kẹ́ ẹ̀ àmà sálùkà kẹ́ ẹ̀ àwọn tó bá ń bá wa jésù lórí ara mú ayé ìdíjára wá gbà àtúbá lọ́síwájú ọlọ́run kò tó ti pé kó lè àkóso lè rí ara mú àwọn ẹ̀bá aṣọ ànábì Yúsúfù sí òmùtán títí lókun wọ́n ti dẹ́nà bí ọlọ́run tó èsùn mú tán títí lókun ọlọ́ni lọ́wọ́ ara ààbùrù ha na rọ́bì ọlọ́ni tẹ̀ bá sàrò jàre wá sáré tẹ̀ jórí ọlọ́ni ló kù díẹ̀ kọ́wọ́ obìnrin wọ́n bá létí lọ́kù àwọn tí wọ́n ti ọlọ́run ti kí àwọn gbogbo tó lè bá ti ajẹ́ lọ́rọ̀ kiri sọ tí ọ̀rọ̀ kiri ká á jẹun bá ó ti délé ó àdàdúrà ń ṣe gbogbo ẹ̀ táwọn ṣe jọ ọkùnrin àtóbìnrin àwọn tànà wọ́n jọ ń jókòó pọ̀ àjọ ń lọ prógráàmù àtọkùnrin àtóbìnrin pápá àmìrù bá ka níjòkó abáfẹ́ ìyìn mọ́sáàtì sórí à kí ló kó àjọ ebi jọ ni báyẹ̀ bá kánú mọ́sáàtì bá kánú kò bá tún sábà lọ sójú ẹ̀tọ́ a ọ̀pọ̀ nǹkan nílẹ̀kùn aburú láti ló ti sílẹ̀ fún wa mọ́wí èyí tó àfọwàrà wá pa èta tún pa fíṣẹ̀ sínú o níbẹ̀lá àwọn tí ó ní ma jára wá gbà bí a bá ti lè ṣe kíni láti lè jára wá gbà torí ìjọ tí ìrìnàjò ọjà o ọmọ ìsànú wa o ọmọ ìdáríjì wa o kò bí a bá kù sí gbogbo bàtí mọ́ bá ti wá wọ ọ̀rọ̀ jùmọ̀ lásán bá lọ àwọn ẹ̀kọ́ tó bí rọ máa tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ọyọ yé wa torí ogun tí wọ́n tàjọ fún anáàánú tí wọ́n fẹ́ wé kún tí ó fi kún ó ní tí máa bá ti wá bórí mímbàrí tí ń ṣe lọ tó o dé wọ́n ní òṣèré wọ́n ń o lè kí ọ̀pá wọ́n ní ṣùgbọ́n tọ́ bá kí ìtòdí tó máa mú sí ojúbà lọ ojúbà lọ́dọ̀ rẹ̀ yẹn kó sojú kòkòrò kan gbọ́ ọwà á jẹ́ kíkí rẹ̀ ó fúyẹ́ ó ní pẹ́ lórí ẹ̀ ọ sáré kí ó fi lọ gbọ́ ojúbà. alágbèyànjú ká sọ̀rọ̀ fún wọ́n tún kọ́ wọ́n kọ́ amíwádà bíi ìjókòó wọ́n tún fi jókòó ìjọ jímà àwọn èèyàn náà ti yíra padà. gbogbo ẹ̀ ní ìsìláàmù gbogbo ẹ̀ lórí bí gbogbo ẹ̀ náà ni wọ́n wò tí wọ́n fi tí wọ́n fi kọ́ ládàá fún wa. wọ́n ní aṣọ́ra fún ìjókòó tí wọ́n pè ní ìtìbà wọ́n fẹ́ ìtìbáwò ni àyànsọ́ gbàgbà kéyìí. òun ni káká ojúgun káká wàyẹ̀júmọ̀ wọ́n lásọ́dìrì yìí bìyàbì yìí káwá fẹsẹ̀ káká fọwọ́ mú máyà ọ̀dá àtúnṣe o mo rí wa lọ́sàn wo wà wọ́n ti fẹ́ lẹ́yìn tá a bá jima jímọ̀ tán jímọ̀ tún onísúnà lẹ́yìn ìjímà a lè kí lọ́pàá méjì a lè kí lọ́pàá mẹ́rin kódé èèyàn lè kí mẹ́fà èyí tó bá rọ̀yàn lọ́rùn abájíjímà kan onísúnà ẹ̀yìn jímà ń bẹ ọ̀pá méjì àwọn afẹ́ẹ̀sì gbà wọ́n pín wọ́n gbà kúta pé nu mọ́sáàsì lè yẹn ti fẹ́ kí òkì mẹ́rin tó ṣe lé ní òkì ní méjì nítorí pé náà bílà kọ́ nílé tẹ́lẹ̀ tí a máa fẹ́ ká máa yàn nulẹ̀ wa. nínú àwọn ẹ̀sà tó wà fọjọ́ jimá sọ́dọ̀tù káà wọ́n fẹ́ kéèyàn máa ké bọ́dà kó ti gbé láti bí alẹ́ jimá bí àná di òní sílẹ̀ ó fẹ́ sún sí èdè mọ́tírì bí ọmọ àka sọ́dọ̀tù káà. torí náà àdìsí tí a wa sàyídùkúnnù kùdùrí tó gbà wá tó sì ní àlàáfíà. onímọ̀ kọ̀rọ̀ àsúrọ̀tàlù káà yawmal jumu'ah ẹ̀ ń bá ka súrọ̀tù káà káàbù súrà kejìdínlógún kọ́ni yẹn ẹni bá kà á lọ́jọ́ jimá ala àlàwù núrọ́ ọlọ́wọ́ òpin wo fi máa kà o si ma ri bọ̀ wa nínú pé ẹni tó parí iṣẹ́ ìjọ jímà tàbí irú alẹ́ àná mọ́júmọ́ jímà òun ló láyé ànábì sọ fún wa inú àdísì sọlá láàfin àti tírímìrì gbà wá ó ní ẹgbà pẹ̀lú ẹni yẹn ibi ń ṣe fìtínà nù sàárè ó ti mórí bọ́ láyùsà inú tí ń kírun ni ó kìí sòkú ní tó kú ọkàn kú jimá sí ẹni o ó kú jimá sí ẹni o ìṣẹ̀lẹ̀wọ̀n ẹni tí ń sin lọ́rùn ní orí o ọlọ́run tún wá kẹ́ ọ̀pá lọ́jọ́ jimá ìjìnà àdébì ní máa mí mùsùlùmí kọ̀sẹ́nì kẹta pé sọ́júbọ́n tó wí tọ́jẹ́ mùsùlùmí gidi tí ń sin lọ́rùn yàmúùtù yàwó màdìjúmà tí ó kù lọ́jọ́ jimá àwọlẹ̀ ìlàjà lìjúmà tàbí lálẹ́ jímọ̀ irú alẹ́ àná mọ́júmọ́ òní ilá wàkọ́ lọ́rùn fìtínà tàlùkọ́bọ̀ ọlọ́run ọ̀la níbi fìtínà ló sáré yóò mórí bọ́ ọjọ́ jímọ̀ yìí jímọ̀ ọjọ́ olóore ni inú ẹ̀ láti rí sáà àtòlè tọ́lá nàbí sọ fún wa ó ní fi ìfá àtún ọlásìkò kan bẹ́ẹ̀ lọ́jọ́ jima láàyè wà fíkù ha àbùdún mùsùlùmí ẹni ọlọ́run bá ṣe mùsùlùmí kò ní í ṣe dèbí ọjọ́ náà wà wúwà kọ́ ìmú yùsọ́lì tí ń kírun yẹ̀sálù àṣẹ ìhá tí wọ́n wà bọ̀ ọlọ́run léèrè kankan tí ó bí ọlọ́run ilà fún fún ní ìkànnà wọn ò ọmọ bí mi ò mú ọ̀sàsìkò náà fi fẹ́ náà fi fẹ́ ká máa gbìyànjú láti máa múra títí olóore lọ́jọ́ jímà dáadáa ká lè ṣe déédéé àsìkò yẹn ká dẹ̀ máa sàṣàlátù pọ̀ pàṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam tọ́lá náà fi sọ fún apẹ́ nà ní afúdọ́lẹ̀ àyà mi kún nínú ọjọ́ tó lọ́lá jù tó lápàlẹ́ jù ní ọjọ́ ayé yìí ni òun lọ́jọ́ pé Adam ọjọ́ yẹn náà bí Adam wà fi qubit ọjọ́ náà náà lọ́lọ́gbẹ̀ ní ẹ̀ wà fi innafukha ọjọ́ náà náà ni wọ́n ní bìlá ọkọ̀ fèrè sínú òwò ẹ̀rọ bàbá tí wọ́n wí kódà wà fi ìsáàkù gbogbo ń àrẹ́bì ní fàṣírú aláyà nínà sọ̀láti fi ẹyà máa sàṣàlátù fún mi pọ̀ lọ́jọ́ náà fa iná sọ̀láta kún máa rọ́sọ̀ tún ní aláyà gbogbo àṣàlátù yìí tẹ́ bá ń ṣe ní ó gbé wa máa báyìí ọlọ́mọsàlá ìsànú wa ọlọ́nkọ́ gba ìbádá wa kọ́ gba ní ẹ̀sìn fún wa kọ́yọ́nù sí fún wa gbogbo ọjọ́ jímọ̀ tí gbogbo bádà tá a bá ṣe mẹ́ ọlọ́mọsàlá ìsìn látẹ̀wọ́gbà àdúrà tá a bá ṣe ọlọ́dà kọ́kọ́ gbàdúrà wa ọlá àti tóbi ọlọ́run orílẹ̀-èdè wa yìí ọlọ́mọdé ọ̀dàrú o ọlọ́mọdé ọ̀dàrú o ọlọ́mọdé ọ̀dàrú o ọlọ́run àti tóbi rẹ̀ á fi bì ọ́ èyí tí ń bọ̀ wájú wa wọ láàyè tí a wà yìí tọ́jú àyè àwọn ẹni ọlọ́run ọjọ́ àyè àṣẹ gbogbo tí ń ṣe aburú ọlọ́run lápọ̀mọ́sálẹ̀ wa lórílẹ̀-èdè fa aburú fa wa ọlọ́run ṣùlókùn fa olóore fún wa èrè ọlọ́run lọ́ba tó lè yàn fún yàn ẹgbẹ́ kó lè yàn fún ni ọgbà kó lè yàn fún ni ọlọ́run fúnra rẹ̀ tó jẹ́ máàlì kalmọ́rì òun lọ́ba lórí ọba òun lálágbára lórí alágbára òun níyànyàn sípò gbogbo ẹni tó wà lórí ipò ó fẹ̀rẹ̀ kù débẹ̀ ni ó gbójú lé débẹ̀ ni ọlọ́run débẹ̀ tọ́lọ́wọ́n ọ̀bá ní mú yàn débẹ̀ kò ní lè dé àjẹ́ ọlá ọba náà la wá fi tóbi rẹ̀ la fi bẹ́ẹ̀ ọlọ́run àbíọ́ má yàn lé wa lórí má ṣe ní aláṣẹ lé wa lórí ṣìràrà náà àwọn ẹni aburú nù wa má fa àwọn ẹni aburú nù wa má fi wọ́n ṣe adarí fún wa ọlọ́run má fi àwọn ẹni aburú nù wa irú àyè tí wọ́n ní wọ́n wà irú ẹgbẹ́ ibi tí wọ́n máa ṣe àwọn ẹni burú nù wa má ṣe wọ́n lórí ilé alórí ọlọ́run àfi sófin àfi bíọ́ àwọn ẹni ẹ̀sánú wa tí wọ́n lè bẹ̀rù rẹ tí wọ́n lè ṣe dáadáa fún wa oníkọ̀ọ̀yàn lórí fún wa gbogbo àwọn ẹrú rẹ lórílẹ̀-èdè yìí a wà nínú ìfàyàbalẹ̀ kódà lè sọ pé a wà nínú ìyà ẹn bá jáde torí bórílẹ̀-èdè la wà lórílẹ̀-èdè ìwọ nìkan tó ọlọ́wọ́ àbíọ́ rántí àánú rẹ̀ sí wa gbogbo agbára táwọn tí wọ́n lágbára tí wọ́n lè fi ṣe tí wọ́n ní òní wọ́n kàkàtù nítorí wípé ọlọ́wọ́ ò tí fàṣẹ sí ìrọ̀rùn lórílẹ̀-èdè yìí ò tí fi àṣẹ sí ìdẹ̀kùn lórílẹ̀-èdè yìí ọlọ́wọ́ àti tóbi rẹ̀ àti bíọ́ bá ní fi àṣẹ sí ìrọ̀rùn lórílẹ̀-èdè wa yìí bó o ṣe fi sí láwọn orílẹ̀-èdè míì tí wọ́n wà ní rọ̀rùn wọ́n wà ní ìdẹ̀ra kódà kápẹ́ ní ẹlẹ́sìn wọn ò lẹ́lẹ́sìn ọlọ́run tó wà wọ́n sì ń gbádùn ilé ayé ò sí fún àṣìọ́ tàbá àṣìọ́ ìwọ náà ló ti ní kéèyàn ó rírọ̀rùn nílé ayé kò pé kọ́ méjì ó tó àjẹ́ àmà ní ìlọ́hun àgbàburú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ojúmọ́ kan ọ̀mọ́ ká mọ́ gbọ́rò yìí páwọn kan wọ́n kú lọ́wọ́wọ́ ká mọ́ gbọ́ pé aburú ó ṣẹlẹ̀ sáwọn kan kò sí ìtọ́sẹ̀ ìrìn ọlọ́run ọlọ́run àfi tóbi rẹ̀ àti bí ọ́ bá ní mú aburú dúró lórílẹ̀-èdè yìí ọlọ́run bá ní mú aburú dúró lórílẹ̀-èdè yìí tí ọ bá sàwọn tí agbára ń bẹ lọ́wọ́ wọn lónìí òun ló tàbí ó fi dúró lórílẹ̀-èdè yìí ọlọ́run ló fún wa

tí wọ́n sí lábẹ́ òbí wọn mọ́ wọ́n sí nínú ìlú wọn mọ́ àwọn gbọ́ olè sọbi tí wọ́n wà inú ìgbèkùn ni wọ́n wà ìlú ọlọ́run ọba lọba tó tú ẹ̀dá alẹ̀ bá ní tí wọ́n lẹ̀ ọlọ́run ọlọ́run bá ní tí wọ́n lẹ̀ àwa tó fún láǹfààní ta lè wá lẹ́sìn à ń padà sínú ilé wa ọ̀rọ̀run ní tírú tó ṣe wọ́n náà bá sáwa náà lè ríjọ sí ṣe fi wá sínú ìgbèkùn ọlọ́run má tì wá mọ́lé ọlọ́mọ wá lára gbogbo ọ̀nà sájálù gbà dé bẹ́dà ọlọ́mọjọ́ tọ́ sí wa gbogbo ẹni tí ó bá tọ́wà náà ní gbádùn mọ́ ọlọ́mọjọ́ kan gbogbo ẹni sáburú ó ṣe táà ní rí ìfàyàbálẹ̀ mọ́ ọlọ́mọjẹ́ kó ṣe ọlá àti tóbi ọlọ́run wa tẹ́lẹ̀ mọ́jọ́ dàrú inú olú yìí mọ́jọ́ bàjẹ́ gbogbo olùtẹ́nìkọ̀ọ̀kan tó ti wá jáde wá àti olùtẹ́nìkọ̀ọ̀kan wá tó ń lọ sáà lọ

tí kálukú kálukú tí ó àti kálukú kọ́ kálukú ń sàǹfà ń kariwo kiri pé wọ́n ààrẹ ti tẹ̀lẹ̀ sóhun àti ìmọ̀ tí wọ́n da òun náà kò sí tọ́lọ́wọ́ òde lò tọ́ba fẹ́ fìtínà ìlú kan tàbáwọn èèyàn kan èyí tẹ́ wà lórí rẹ̀ nípínlẹ̀ ọ̀sùn yìí mọ́sẹ̀ ń fìtínà fún ọlọ́run ọlọ́run mọ́sẹ̀ ní fìtínà fún wa ọlọ́run mọ́sẹ̀ ní dààmú fún wa ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun má jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun má jẹ́ ó gbogbo àwọn tí wọ́n máa bá ní darí ẹ̀ tí wọ́n máa rí ti àrò oníkọ́ ọmọ àṣẹ látàájú fún wa àwọn tí wọ́n máa darí ẹ̀ tí wọ́n ní rí ti ọmọ àpínlẹ̀ yúrò tọ́jẹ́ kára wọn nìkan ni wọ́n máa rò ọlọ́run mọ́gbẹ̀ wọn sípò ọlọ́run ọlá àti tóbi rí ọlọ́run ọlá àánú rẹ orílẹ̀-èdè yìí ọ̀dàrú ẹ̀dẹ́ nìkan kan wa mọ́jọ́ ọ̀dàrú ọlọ́mọ́jọ́ ọbàjẹ́ máa fa àánú rẹ bá wa gbé gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń júwe ẹ̀sìn fún wa ọlọ́ba ni tó ti wọ́n.